òdú ni àǹtí rámọ́tà nínú àwọn òṣèré tíátà ilé wa kì í sàmà fọlọ́kọ pàápàá wo àwọn tó ń gbé ìlú Ìkòròdú ìyẹn nípínlẹ̀ Èkó ni obìnrin yìí kì í ṣe àjèjì fún nítorí pé àdúgbò tí ó ń gbé láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn náà nìyẹn kò sí bí ẹ ó ṣe gba agbègbè gáràjì lọ sí Ládégà kọjá tí ẹ kò ní pàdé àǹtí rámọ́tà bóyè bá sì ti ń lọ làwọn yóò máa pè é lọ́tùn ní màá pè lọ́sìn ní màá pè ní àǹtí ramọ́tà àǹtí ramọ́tà tóun náà yóò sì máa juwọ́ sí wọn. kò sóhun tó jẹ́ kí obìnrin yìí máa jẹ́ ìyanu àti ìjọlójú àwọn èèyàn pé bí ọlọ́run ẹlẹ́dàá sì ṣẹ̀dá rẹ̀ nítorí pé èèyàn kékeré báyìí ni àǹtí ramọ́tà ẹni tí ò bá sì mọ̀ tó bá ń wo àkọ́yìnsìn rẹ̀ yóò mọ̀ pé ọmọdé ni ṣùgbọ́n nígbà tó bá rójú ẹ̀ ni yóò mọ̀ pé àgbàlagbà pọ́nbélé ni àǹtí rámọ́tà kì í sọmọdé irú bí ọlọ́run ti ṣe ẹ̀dá rẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ fíìmù ni obìnrin ti kópa nínú ẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ kórúkọ ẹ̀ tún búyọ láàrin àwọn ẹlẹgbẹ́ òun náà ni fíìmù ọkọ̀ ramọ́tà tí ọkùnrin òṣèlú akọni tí wọ́n ń pè ní sọlá gbọlagadé gbé jáde eré ọ̀hún ló túnbọ̀ fi obìnrin náà hàn tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọ̀tàn àwọn tó ń gbé fún jáde ni wọ́n máa ń pè é láti wá kópa nínú fíìmù àwọn tóun náà sì di gbajúmọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn eré eré eré apanilẹ́rìn ìyẹn comedy skit ni àdámọ̀tàdé kópa nínú ẹ̀ pàápàá èyí tí ọkùnrin kan tí wọ́n ń pè ní Landen ṣe nínú ẹ̀ ni àdámọ̀tàdé kópa akẹ́kọ̀ọ́ nítòótọ́ dábàá ní parọ́ tá à ní ṣèké obìnrin náà gbajúmọ̀ dáadáa ní orí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ní nǹkan mẹ́jọ mélòó kan sẹ́yìn ní gangan ṣẹlẹ̀ gbogbo àwọn tó sì gbọ́ nípa ẹ̀ ló ń yà lẹ́nu àwọn mìíràn sọ pé irọ́ ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ọmọbìnrin náà ń parọ́ ni ọmọbìnrin arẹwà kan òun ló gbé fọ́tò àǹtí rámọ́tà sórí ẹ̀rọ ayélujára ìyẹn lóbìnrin náà ti sọ pé ìyá òun ni rámọ́tà bẹ́ẹ̀ ló ń kọrin àwọn orin tí ọmọ máa ń kọ láti jẹ́ kí òrí òbí rẹ̀ wú obìnrin sọ pé ìyá òun ni àǹtí rámọ́tà ṣùgbọ́n ìyẹn sọ pé irọ́ ni wọ́n ní ọmọbìnrin yìí ti rẹwà ju ẹni tí yóò tí àǹtí yóò jẹ ìyá rẹ̀ lọ bẹ́ẹ̀ làwọn kan sọ pé ọmọbìnrin náà ń wá orúkọ ni wọ́n ló fẹ́ fi orúkọ àǹtí gbé orúkọ ara rẹ̀ jáde káwọn ènìyàn máa wò lórí ẹ̀rọ ayélujára yìí ni bẹ́ẹ̀ làwọn kan sọ pé onírọ́ ni ṣùgbọ́n àwọn míì ní ó lè jẹ́ bẹ́ẹ̀ o nítorí pé kò sẹ́ni tí kò sẹ́ni tó mọ àwọn ọmọ àtìrámọ́tà kò dẹ̀ sí ohun tí ọlọ́run kò lè ṣe nítorí pé inú kòkò dúdú òun náà ni ẹ̀kọ́ funfun ti máa ń jáde obìnrin kan ti ẹ̀ sọ ó ní lóòótọ́ lóòótọ́ lọ́mọbìnrin náà wí nítorí pé àwọn jọ gbé àdúgbò ni ó ní ọmọ àtìrámọ́tà ni ṣùgbọ́n àwọn mìíràn sọ pé àwọn kò obìnrin náà bímọ rí ní gbogbo ẹ̀ lọ àtòbímọ rí àti rí

480 597 for your